fi ìgbàgbé rọrí. tó sọ you are a shadow of yourself kí what are you doing here what if táwọn neighbors bá rí ẹ báyìí kí kí ló She did what? Oh, ló pa mí lọ́mọ. Oyin ló Oh, come on, Adejuni. <laughs> What are you saying? tí n bá ní pé ṣé mo wá ní kó mówó wa ni what are friends for. Hi. Hello. Hello. Good afternoon. Good afternoon. Um, I'm Richard by name. I am Adedunju Oyelo, but you can call me Adedun for short. Oh, okay. Um, I love your outfit. Oh, so good. Oh, thank you. It's worth the price. Um, can I have your number? Sure. Zero zero three four. Sorry, I mean your number. Oh. Yes. Oh. You haven't told me your name. <laughs> I'm Oyin. Lola Davis. Lola Davis. Oh, what a beautiful name. Um, I'll give you a call. Thanks for your time. same. Ìtúrò lọ sọ fún àlọ́ náà. Mo ti yọ. Ah, ah. Nígbà òjò, nígbà ẹ̀rùn, lọ́jọ́ rírí jẹ́, lọ́jọ́ àìrí jẹ́, lọ́jọ́ kẹrẹ fèmí sùn lò. Lò pọ̀, lò pọ̀, lò pọ̀ but jùmọ̀ kí ló ń ṣe náà ó dẹ́n fi mí pa ah, tí bá láìkẹ́ mi máa tẹ̀lé káàkiri mo láìkẹ́. ìwọ oh boy kí ni problem mi mo ní mo ò láìkẹ́ fine o lè like me but èmi ò láìkẹ́. sí sí sí nínú ìgbàlájọ wà o ó dẹ́n sọmọ yín kiri ń bóyá ń kọ́ fún ẹ̀ bóyá kó máa parẹ́ mo láìkẹ́ ni jẹ́ kájọ máa àbí. bí mo ṣe sá fún ẹ tó mo tún wá jókòó tí mo tún wá bá mi try to get it I don't like you I don't like you please tún sọ fún mi pé o tún sọ fún mi. okay okay let me tell you the real thing sori mo lẹni tí mò ń date mo ò dẹ̀ lè double date. fọ ni kákó sọmọ kékeré ó mà wá láàyè tiẹ̀ mà wá láàyè tèmi ni kò sí nǹkan tó kojú dá wọn lọ́wọ́. ẹ eh, fine àwọn èèyàn ń ṣe truly but èmi i can't have sex with you guys ṣé ìwọ lè date mi láì ní sex pẹ̀lú mi no just tell me the truth can you. ayé ìṣerú ayé ìṣerú. no no ayé lè máa ṣe èmi ò ṣe irú ẹ̀ jọ please àjọ wa matured ni please try to understand jọ torí ọlọ́run jẹ́ kí n concentrate jọ. Hello. You don't remember me? Uh-uh. Adedun. Adedun Joyi lọ. Oh, I'm so sorry. Um, báwo ni ṣé wa okay? Uh, ọ̀rẹ́ ẹ̀ too many questions at a time. Anyway, mo wà okay o. Ah, kí ló wá ń dúró ṣe níbí báyìí? Níbí báyìí is too quiet. Tell bá wà careful, téèyàn bá wá sí by regularly, O kàn Mama máa ronú ni. How about we just go out, hang out and have fun? Well, um, mo wà okay bí mo ṣe dúró. Um, àti pé ọ̀rẹ́ ni mo dúró I think she will be here anytime soon. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ oh, kó má jẹ́ pé oyin ló ń sọ o. yes of course. Oh, <laughs> ó fọ́ ni ó dúró doyin tó bá jẹ́ yẹn ni ó dàbí pé ó máa dúró síbí báyìí di twenty years time o ah, torí pé ó ti tẹ̀lé ọkọ ẹ̀ jáde tó bá dẹ̀ ti tẹ̀lé jáde báyìí a lọ máa wọ ẹ̀yìn ni. ọkọ how is she married. well what do we call living lovers. Wow. but um. But kí ni? She is my friend. So mo mọ̀ pé kò tiẹ̀ lè wẹ̀yìn kò tiẹ̀ lè rántí pé bóyá ìwà tó ń ní date àbí ẹ fẹ́ meet or anything. Um, hey handsome. O make any nice compliment about my outfit Sorry, Tia, dẹ̀ ni mo ṣe because o sọ pé the last time. I thought you actually make a compliment too. Hello? Hello? Hey babe. Báwo up? ń ṣe báyìí náà? Ah, kí ni mo ṣe? ló ṣe ṣé mo pé mo fẹ́ jáde aṣọ tó dẹwọ yìí ni mo fẹ́ wọ̀. àà ah, òye ah, bestie mi ṣó wá mẹ́ni pé mi ò lè wọṣọ ẹ torí ẹ ló ṣe wá ń ṣe báyìí ṣé wò kí n wọṣọ mi. mi ì ṣe bákan mi ì ṣe bákan ó láṣọ jù mí lọ náà ojú kòkòrò ló kàn ṣe ẹ. Ah. ká sọ pé ojú kòkòrò ìfẹ́ mo kàn fẹ́ twin pẹ̀lú ẹ̀ ní ọ̀sìn ọ̀gọ̀dọ̀. àti pé ibo gan ló ń lọ tó ń ka ẹ lára tuntun yìí. èmi àti Richie la fẹ́ jáde mo sọ fún ẹ̀ náà ó dẹ̀ mọ pàṣọ ẹ ló ní kí n wọ̀ wá. oyin tó torí guy Richie yẹn ó ṣe wá ń ṣe báyìí òun ló wá gbé sórí tó báyìí. Ah, ah. kí ló mìn mo gbé sórí ṣé wọ́n gbé Jimmy sórí ni. stop it Jimmy tèmi fẹ́ máa fi compare kí ló gbórúkọ rẹ̀ whatever his name is oh no you know what Jimmy is to me Jimmy is my fiance. hello boyfriend náà ló máa ń di fiance ṣó ti gbọ́. Ah. <laughs> Eh, just like that. Uh-huh. that guy. what. Oh. ọ̀hún tó dàbí be yìí. taste is back. 对呀。 my life. <laughs> oh my God, not again. <laughs> I was so embarrassed. Oi! <laughs> Oi! kí ló Talk to me now, kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Oyin now, má dáyà ṣẹlẹ̀. <laughs> it's Richie. Richie. yes kí ló Richie. sọ̀rọ̀ now oyin kí ló Richie. he's not picking my calls again. àná tún máa ignore me, tó bury me. mi. that's mori campus lọ́sẹ̀ mi tó bá rí bó ṣe embarrass mi lójú àwọn ọ̀rẹ́ as in àwọn èèyàn dẹ̀ pọ̀ ń bẹ̀ gan I was so embarrassed. ah embarrassed pichi embarrassed me I was so embarrassed. just listen to yourself rádaràda ló ń ṣe yìí náà I'm your friend and I have to tell you the bitter truth ò ń sunkún torí torí ọkùnrin ọkùnrin. Ah, ojú tì mí fún ẹ yes because ọkùnrin kí ló ń fọkùnrin ṣe I am actually embarrassed on your behalf. <laughs> But I love him. I love him so much. Love? Yes. Oyi, you love Richie. <sighs> Ah, láti bo síbo, ìgbà wo sígbà wo? Mi ò mọ̀ pé love ẹ ṣe gba meta tẹ́ ń kọ́bọ̀ ni èmi mọ̀ pé cheap love ni òun bá dì Because àwọn tó máa give out cheap, cheap love, àwọn tí wọn ò ní self worth tó jẹ́ pé wọn ò mọyì ara wọn wọn ò tó nǹkan kan lójú ara wọn tó yẹ kán ti rora wọn pin àwọn náà máa sáré mìtì èèyàn tó máa sọ pé àwọn lọ́ọ̀fẹ́. kátẹ́ wàá sọ pé kò wá fẹ́ fall in love ò tún wá rí èèyàn fall in love pẹ̀lú wá jẹ́ that guy. that guy tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè kẹnu sí kò ní worth kò ní any value kò mọ nǹkan tó dáa kò mọ nǹkan tí ò dáa i don't even i can't really express it there is a kind of aura around him to jẹ́ pé má ti ti má ti rí lẹ́gbẹ̀ẹ́ mi báyìí mo máa feel back back on wọ́n wá ń lọ ẹni tó jẹ́ pé mi ì mọ nǹkan tó mu níjọ yẹn mi ì mọ nǹkan tó kó wọnú ẹ̀ mi ì mọ èṣù tó kó wọnú ẹ̀ tó mi báyìí you needed to see mo láǹfọ̀tí báyìí ojú ẹ̀ pò yìí mo mọ̀ máa sọ fún ẹni náà yes because mi fẹ́ mi fẹ́ máa bà ẹnu jẹ́ and more so the guy is not even important mi fẹ́ máa table ọ̀rẹ́ oh! so oyin o tún sì fẹ́ máa sunkún. I'm tired of my life. oyin mi ò ní bẹ́ẹ̀ o tó bá fẹ́ sunkún kó sun. ọ̀rẹ́ tí mi lójú. no I can't take it. oh yeah sorry. I can't take it. má sunkún torí. leave me alone leave me alone. wọn ò sunkún fèmí báyìí rí náà èmi ni mo advice ẹ pé kó wo bomb shot lọ bá Richie lọ́jọ́ yẹn. torí mo ti sọ fún Richie pé aṣẹ́wó ni I cannot stand to see her happy. I always want her to suck up to me. I always want to be at the forefront while she remains a second fiddle. Tí kò bá rí advice lẹ́nu mi, kò useless, kó má lè ṣe nǹkan kan. Mo lówó jùlọ, mo mọ̀wé jùlọ, mo mọ̀yàn jùlọ be the one tí your èèyàn máa every time. orúkọ táwọn òbí mi sọ mí gangan ni adédùnmọ́lá ṣùgbọ́n títorí oyin ni mo ṣe sọ orúkọ mi di adédùjòyè lọ torí pé mo ní ìgbàgbọ́ pé mo dájú lọ ní gbogbo ọ̀nà ṣùgbọ́n. ó ní ẹ̀rọ ìfẹ́ And thus stirred the green-eyed monster in me. Yeah, baby. Yeah, baby. Yeah, baby. Yeah, baby. Yeah, baby. Hey! Eh. What's the good news? What happened now? Okay. Guess who is getting married? Wow! It's official! Hey! I'm a cheap bridesmaid. <laughs> Come give me a hug, Joe. Oh, I'm happy for you. I know. Wo Ọlọ́run to shit me. I shit you no. Àmín o. Ọlọ́run máa pèsè adé orí tiẹ̀ náà. Àmín ọ̀rẹ́ mi, I'm so happy for you. Yeah. Wow. Hey, Guess who is calling? Jimmy, of course. Ifemi. mi. Yeah, my forever baby. Ìdùnnú mi, ayọ̀ mi, ìwúrí mi. My one and only. Báwo ni ṣe wọ́n kí? <laughs> I know. Mm. Mo wà lọ́dọ̀ Oyin. She's so happy for me. Yeah. Of course now. Hey, eh, hold on for. She wants to talk to you. Hello ọkọyàwó please excuse me yeah yeah yeah do not disturb me I have a wedding to plan yes tick tick tick um bobo mm, I'll see you soon mm-hmm uh-uh. Ah, Stop it! Oh, what's up now? You know the way. Oh, okay, I know. I love you more. Oh, more already now. Okay, I'll see you soon. Love you. Kiss, kiss, kiss, kiss. Mm -hmm. All right, bye. Bye, bye, bye. Hey, I'm looking for you. Yeah, little bride in town. Here comes the bride. Here comes the bride. Wọ́n má ti jò jìnnà jàre mi ti fẹ́ máa So fast. Mm-hmm, no. Oh no. Let's celebrate. It's mi ń Drew jàre, ó ń dúró dè Season. Look at my ring again. Look at it, look at it. It's lovely. I know, why <laughs> Yeah. oh, home. Yeah, what a day. ah, ẹ wo ní ìyẹn olúwa ràn wá lọ́wọ́ dé àwa lọ́lé wa. ìtumọ̀. ẹbí ní sẹ́rì. Ah. Are you guys serious right now? Leo, mo rò bóyá Come on, no, no don't do this you are my best man. tí n bá best man eh? ṣé kí n tún ṣe referee ni. tí o bá tẹ̀ sọ́pọ̀ ń lọ mo jẹ́rìí òyìn kó lè lọ anywhere. Hmm? kí ni mo gbọ́ tó sọ best man lọlé Kitchen chief bridesmaid dúró àbí ó ti yé mi. are you staying. not without you. <sighs> no this is conspiracy. so. What? You. High five. Some of you. Bye. Let me help you with this. Thank you. Oh. Thank you. You guys are actually serious. I know you must have been tired. Really? I'll more Agbomoto wa. Already. Alright, bye bye. You guys should enjoy yourself. Ah. <sighs> <sighs> Hey. Do you remember those days under the tree when you and I used to be so young? Nígbà tí ó sọ, nígbà tí ó sọ́lá. Wọ́n lè retí ẹ̀ ń bá tún wọn ò tiẹ̀ wá jọ yìí. O kò abandon mi síbẹ̀. Hmm? Oh, okay. Yeah, come here. fi mí sílẹ̀ mi lẹ̀. kí ló dé. kò sí kankan ọkàn rẹ̀ mi ni. ó sọ. yeah ah baby ṣé o notice oyè àti leo lẹ́kọ̀ọ́ yẹn. I don't understand. What do you mean? the two of them Bonshi ṣe they were like an item. Um, yeah. I think he likes her. Who knows? Anytime from now, I might plan another wedding. He wants <laughs> you, That's wrong. Hmm? Wedding bíi ti báwo? Báwo ni wọ́n gan ṣe ń sọ̀rọ̀ báyìí? Kí ló ti mú ẹ rò pé oyin máa láìkẹ́ débi pé ó máa tiẹ̀ sọ date ká tó wá máa sọ̀rọ̀ marriage. ní kíni. oyin ò lè láìké. ní kíni. oyin tó yẹ pé wọ́n ń fọ́ fún bàjẹ́ bàjẹ́ tó bá ti rí ilé òbá ara ẹ̀ máa máa gbọ̀n ni tókè kẹ̀kẹ́ àti ẹ̀wá rò tó bá yẹ pé ilé òwò àǹbẹ̀ ṣòro pé oyin ò ní dúró tì wá ni. Ah, ó dà lè jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ ni ilé ò sí. yeah ó possible ó wá já sí pé àdúrà wa ti gbà nìyẹn o. <laughs> babe. Um, it's our wedding night, so we're supposed to be having quality time together. Hmm? That For all, Mr. and Mrs. Ajayi sílẹ̀. Now, why do you want to on so Mr. and Mrs. so that you shouldn't tell no more? Uh, okay, soon to be corrected now. Alright.

Did you? Where are you? Where's your mind? I'm, I'm, I'm here in our house on the bed. No, you're not. Can What is wrong with you? Come, come here. ṣẹlẹ̀ wà ah, ah. kí ló ṣẹlẹ̀ ah, kò sí anything mo kò ní pé kí n wá wo ẹ̀ ni kí n wá dúpẹ́ pé o ṣe gan ah you guys really tried for me say i am really overwhelmed ibi tínú mi dùn dé mo kàn bẹ̀rẹ̀ sí máa ro everything ní ìtẹ̀lẹ̀ sùn. ó dẹ̀ ti dẹ́rù bà mí àyà mi ti já náà ṣé torí ìyẹn ló ṣe wá ń disturb ara ẹ̀ ò ní ìdẹ̀ náà kò tọ́pẹ́ jọ ṣé kò ṣe pé o tún gbalẹ̀ ilé ò lọ tó bá kúrò níbi àìsà. leo ṣebí leo wà lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀. ṣó ń ṣeré leo lọ́dọ̀ mi bóyá drop mi sẹ́nu gate mi lánàá ló ti gbalẹ̀ ẹ̀ lọ kí ló fẹ́ máa ṣe níbi báyìí láti bò sí. kò fọ́ ni kí ló ní ìbẹ̀rẹ̀ láti bò sí. ṣé fẹ́ sọ pé yorùbá mi yóò láìkí. wo kó rẹ lọ jẹ kí ni láìkí mi báwo wo stop ṣé kí n bẹ kó tì. báwo mi ì ní lè dúró mutí ẹ mutí kẹ kí jí mi lọ jí kó má bà mí lẹ́gbẹ̀ẹ́ ṣáyè ò ní já pé yé yé ṣé mi ti rọjò òkùnkùn tó ṣe ìfẹ́ yà wò <laughs> wọ́n gán yìí ó máa ti di married woman. wò ó má wò ó rí i láti tó mọ́ mi lára bóyá ríǹkì tí mo ti ẹ̀ ń wọ̀ sọ́wọ́ yìí máa jẹ́ kó mọ́ mi lára but for now. ìgbà wo ló fẹ́ mẹ́ ẹ lára ẹ́ wọ́n wojú ẹ̀ ní kí wọ́n sọ pé kò ṣe o mọ̀ pé kò sí nǹkan tó dàbí ṣé o dẹ̀ ṣọ́ pé kò sí àwọn kankan lọ́dọ̀ ẹ̀. kò sí àwọn kan bẹ́ẹ̀ jọ jẹ́ kí n sẹ́ jọ. lọ́jọ́ káràfẹ́ bí sùn lóró pọ̀ ló pọ̀ oyè ló pọ̀. irú ọ̀rẹ́ wo ni ìwọ jẹ́ ṣé wọ́n ń ṣe ni ó dẹ̀ tún gbà ni nígbà òjò nígbà ẹ̀rùn lọ́jọ́ rírí jẹ́ lọ́jọ́ àìrí jẹ́ lọ́jọ́ kẹrẹ́ fèmí sùn ló ló pọ̀ ló wọ́n jáde bíi ti báwo. ṣé wọn ò fún yín ni. so òkúnnù kí wọ́n fi yín joyè àwòdì kẹ́ má lè gbé adìyẹ. àwòdì bò èmi èmi ṣe yẹ ìyàwó yín jáde ní ìsìn wọ́n sì lọ wọn wọn ò ní pẹ́ dé kò sí nǹkan kan tí ó ṣe wọn. lẹ́ẹ̀ wá lè pè mí you would at least called me. kí n pè yín bíi ìdìbò èmi nìkan mọ̀ ọ́ sọ́kùn gbádùn ilé abatẹ wọn abatẹ tú abatẹ tẹ́mi sẹ́mi tẹ́mi tẹ́ni yín tún sọ́kùn ẹ̀ ẹ̀ kí ló kọ́ ti jẹ́ swimming pool pé kẹyà ọmọ kò sínú ẹ kẹyà ọmọ kò bẹ gbogbo ẹ fẹ pa mí ni ẹ sà. òkúnnù tí nǹkankan bá fi lè ṣẹlẹ̀ síyàwó mi tí nǹkankan bá fi lè ṣẹlẹ̀ síyàwó mi. nǹkan kò ní ṣe wọn. ìyàwó gidi lẹ fẹ́ ìyàwó dáadáa lẹ fẹ́ ìyàwó alágbàríkà ni ọmọ eléyìí ẹ sì wọlé ẹ lọ lé gidi ẹ lọ rí mú ìyàwó wa ni nǹkan ò ní ṣe wọn o ọmọ inú òdi èkó ẹyin òdi lágbára àwọn ìyá sàn wọn kéré lóòótọ́ ni wọn ò ní taṣọ àgbàmọ́lẹ̀ bí ẹ ti lọ wọn ò ṣe bọ̀ lágbára lọ wọn ò sí nǹkan tí ó ṣe wọn ẹ fọkàn balẹ̀ ah, kò sí wàhálà sẹ́gbọ́ ẹ̀dùn. ọwọ́ ta. ẹ̀hẹ́ ayé ìbàdí. ọmọ ọkọ ni wọn ṣe fẹ́ sọ fún mi. don't even honey me. ń bọ̀ lọ lọ my darling n kò sáré jáde ni ó sáré lọ rí ìgò this early kilo ló sọnù lọ́wọ́ ẹ̀ náà tó ń wá what, are you looking for. my darling I'm máa sọ gbogbo yẹn now look at you you're screaming. Uh -uh. New couple, new bride, new groom, lovey-dovey, honeymoon, kiss, kiss. Ẹ sáà jẹ́, ẹ sáyé I don't like it. What is so funny? you wake me. Sorry darling. Oh, dey dájú me, dey rí ẹ mú. Ẹ wọ, èmi gbà wẹ̀ o, òní Oh my God! Oh my God! Are you kidding me? Ẹ bí ẹ ti gbé ẹ ti gbé bí adìẹ gílóbà bá sẹ́lẹ̀ wẹ̀ pàkọ́ ẹjọ́ tọ́ ni wọ́rọ̀gbẹ́ ẹ̀dẹ̀ kan jésù bá gbélé mi ẹjọ́ ti sọ̀rọ̀ rọ̀rọ̀rọ̀rọ̀ orí ń dẹ́bi bí orí kò ń wí. so nǹkan tó lọ ṣe ní àárọ̀ ọjọ́ yẹn nìyẹn wow interesting. ojú mi ò kí ń gbà tí bá retí inú yín dùn. The green-eyed monster in me will not take it. I am better than her, so she should be dependent on me always. And I got pregnant. Funny enough, it's at the same time, Tim Why? Why? wáì tí o ní ṣe máa lóyún nígbà tèmi lóyún. Ah. I didn't even know she was seeing anyone at that time. She later told me she has been seeing Leo. I was angry, I was bitter, I was furious. You know me, bad gan. shock tí mo get ní ìgbà tó sọ fún mi pọ̀ títí débi pé oyún inú mi bàjẹ́. What? My baby? Our baby. I swore Oye would for making me lose my baby. Oh God! Ah, ó has opened. pé Rumi fún ìlàtẹ̀kùn. Kí ló mean? Èló mo rà á? Àwọn chipe ni náà. Chipe ni irun irun tèmi ń wò yìí. Ah ah, èló Ten thousand. She really lílé me. Oui. Oh. Ten thousand. And now ó dẹ̀ ṣọ́ ah. one fifty k lè mi ra ilé mi. ṣó ti rí ń sìn nǹkan tí mò ń sọ fún ẹ náà nìyẹn ṣó fẹ́ fi irú ten thousand wo ní one fifty. òyìnbó wáyò tó ṣe máa dé irun tó chì bẹ́ẹ̀ sílẹ̀ dá ẹ̀. àná oh, it's so nice although fine lójú náà but then that price ó mọ̀ nǹkan kádẹ́ ni pé kì í ṣe pé kò sí nǹkan kan tó máa wà lórí mi ni mi bá ní kí n yọ wig mi lè fún ẹ for real. yes darling. o ṣe ọ̀rẹ́ mi bó ṣe máa ń fún mi gbàtà wà ní school náà nìyí. Hmm. ìgbà tí mo dẹ̀ ti feel pé by now ó yẹ kó tẹ̀ ti step up now tó bó wá jẹ́ pé rúmi bẹ́ẹ̀ ló ń lò kódà. it's not by pé o o cheap o dẹ̀ fine. adédùnjú yìí lọ. leo. how you doing? so bó ṣe máa ń yọ wá síbí ni. èmi gangan ni mo fẹ́ sọ pé bí ṣe máa yọ wá síbí ni. okay good. I'm good. Uh-uh. Longest time. They didn't really like that <laughs> inside. Oh, wow. Baby, I'm inside. All right. Ah, Take care. I'm coming. All right. Okay. I'm expecting you. Kí ni? Ewu lójú. Mo ṣàǹfọ̀ jẹ́ kí sáré lójú sí. John. Just five minutes. keke kokun ọ̀rẹ́ kekekeke kokun ọ̀rẹ́ kó dá. Àdàbí àdàbí àdàbí ya. lábílábí o ṣáà má gbàgbé kó fàlejò sí bíbá ṣáà baby girl oyin. Hmm. Hmm. ọ̀rẹ́ mi má bí ìjọba rẹ̀ náà ó ṣàmùra wọn má bí ìjọba òkè. ọ̀rẹ́ mi tó jẹ́ ẹ̀ dán mo ṣáà enjoy ara ẹ̀ èmi gan náà tiẹ̀ ní pé màá lọ bá a bó ṣe lọ mo receive text message kan so I have something urgent to attend to. so àbọ̀ ń sá ah no wa ọ̀hún ṣọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ ni gbogbo wa ni marry ẹ very soon. o oh, sure. sure. ṣé o gbàgbé wíìkì tó ló fẹ́ fún mi me <laughs> wọn ò Me mi lè my <laughs> mi I'm gbàgbé máa fún drop drink all right so o ṣáà máa sí mi yọ fàbí. ọ̀ why not kí ló dé èwo wá ni. <laughs> Okay, Leo. Alright, bye bye. Alright. Sure. Ah, bye, máa mọ̀ pé. Hmm. Take stop now. Ah! Okay, get out of hospital. Ah. Check out of hospital. Ah. Sir. Oh, okay. My deliver please. Ah! And eh, wait now. Yeah! Wait, hello. Ah! Ah! ah. God! Ah! Why are you doing this No. Ah! Oh, ah. Hold on, hold on. Please, let's go to the hospital. Baby, please. Please don't. And almost lost her life. I was happy she lost her pregnancy. But regret almost losing my friend. I love her. No, you don't. really do love my friend. Ó kàn jẹ́ mi ò fẹ́ lose ẹni. Mo rò pé tó bá marry àbí tó bá lówó jù mí lọ kò ní ráyè tèmi mọ́. Ìlérò kúkúrú. Mo ṣe ń Do, do you even think? do you think about your act? ó dẹ̀ sore? ẹ̀ ó sore? sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́run àwọn ọlọ́mọ what is wrong with you? mo lo gbogbo agbára àti pa mi láti rí i mo da àárín òun àti lé òru. what? you did what? progress ẹ̀ kí n dẹ̀ monitor life ẹ̀. wait wait wait wait ẹni ò bá ń kẹ́ ẹ gbọ́ mi. mo fi ọwọ́ ara mi ṣe ara mi ni. tẹ́mi kọ ah, tẹ́mi wà ti wọlé lọ́wọ́ sọ ṣùgbọ́n pé tiẹ̀ látàkì ni ẹ eh, àyà mi já o mhm, ó pọ̀ but thank God. Asthma. Hmm. so ó ń sùn nìyẹn. ọlọ́run kún ní jẹ́ ká fojú sunkún àwọn ọmọ. àmín àmín àmín ìpínlẹ̀ àdúrà. ìtọ́jú ọ̀rẹ́ mi Jack back baby. Ah, ṣó ṣàgbàgbé mi. báwo ló ṣe máa ó ló fẹ́ mú mi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ọkọ ẹ̀ náà ṣó ti gbàgbé ni. Oh, oh, kò sí pọ́blẹ́mù yẹn máa mú ẹ lọ síbi máa jọ lọ. bọ́ọ̀ ló ń ṣe báyìí náà ó ti gbàgbé mi mo nídìí iṣẹ́. má wọ orí fọkànbalẹ̀ mi gbàgbé. but honestly mi mọ reason tó ṣe ń wáṣẹ́ kiri because kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ṣe fún ẹ. yes. mi fẹ́ depend ẹ̀ mm-hmm. náà honestly on try fún mi bọ̀ èmi náà ní láti ṣiṣẹ́. and i'm not complaining. no Allah. since tó jẹ́ pé to tó fẹ́ to tó ṣàǹtẹ̀nu wọn má worry, for máa my fẹ́ gbọ̀n kọ́ mi. ṣáà máa gbàgbé mi. ẹ ah ṣé Sure. náà ò sí ṣé òkúnnù wà nbẹ yẹn ó dẹ̀ ń gbọ́ tọkọ mi ń tẹ ẹ̀hún nbẹ yẹn. ṣé kò sí gate máa yín bẹ̀. òun náà mò ń wò ó ah, bóyá ń tẹ yẹn kí ló tiẹ̀ máa ń ṣe òkúnnù yẹn. Ah, ó ga ọ tẹ̀lé ẹ̀. Jimmy ẹ káàbọ̀. Oyin báwo ni? Mo wà okay. Òkúnnù Mi ò mọ ibi tí màá gbà lọ. Kí nǹkan má tiẹ̀ máa léyàn bọ̀ láti tà. What's going on? Wo take it easy. O mọ̀ pé man yẹn is just a matter. Matter is anything that has weight and occupy space. Ó kàn occupy space lásán níbí báyìí ni. Kò yẹ kọ́rọ̀ ẹ̀yẹ́ ẹ lẹ́nu. Okay, no problem. Uh, Jen, pack it, Dada. Are you sure you're fine? No, I'm fine. Oh my, oh my, oh my, me. Abike, you have I'm fine. I'm okay. imagine? I don't mind okay now. Oh, yeah, Coco, because you are used. Who come and take care seriously, baby? Yeah, ọkàn tó gbádùn. Mọ̀lẹ́ báwo níjà. Àti ní kẹ́kí ló ń ṣẹlẹ̀ náà, tí ń bá ẹ sọ iná yẹ kó gbọ́. Ẹ má bẹ̀rẹ̀ sọ, mi ò mẹ́ta sọ́ọ̀dù kọ́kọ́ ṣòṣòdìgbà tí wọ́n ti ń pè é jókòó wa ló ń sọ ń kọ̀rọ̀ kó tó mọ tí ń fẹ́ ni a ní kó jẹ́ kí mi àti ẹ̀ máa hmm? ọ̀gá kọ́. ọ̀gá ẹ̀ wò ta ló fẹ́ lọ sọ fún un ṣé wo ni wọ́n fẹ́ lọ sọ fún un ni. ó lè mọ̀ ni. nínú ìjọ ga mọ ọ̀gá ìwé ló mọ jàre mo ṣe láìkí ohun tó ṣe iná ọlọ́run òun yẹn ó bad ó fine ẹ àbó mọ akànjọ máa pò pọ̀ ká máa rò lẹ̀ kó dẹ̀ di nǹkan gidi ìyẹn ń kọ́ táwọn ló máa close lọ. fọ. mi dúró bí ilé sí ẹ um, ilé <laughs> wà um, wà lá ní iléeṣẹ́ ẹgbẹ ní gbogbo yẹn wà lá wà ní iléeṣẹ́ ní gbogbo yẹn ẹ so yàrá tí wọn kó bá wọn sílẹ̀ ní ìṣọpọ àbúrò mi yẹ. Mm-hmm. báwo. sọ. ẹ jọ mm. kí lẹ fẹ́ gbàjà rẹ. wà á room two oh two two oh three ni. Mm ìgbà tí ìrìn rí ẹ tẹ́lẹ̀ ni mo ti ń pa aago ẹ náà kò kò lọ. Hmm. àǹtí wéréke kí lẹ̀ ń fún wọn. wọ́n fẹ́ gbà rún mi. wọ́n fẹ́ gbà rún mi orí ẹ ti dàrú. sọ owó ẹ lọ ti máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé orí ẹ dàrú ká ṣóòṣì èrè ṣá ọ̀dẹ̀ lórí kò ń bẹ̀ sọ̀rọ̀ ni. àdúró ìbọn ló fẹ́ gbà sí gbọ̀ngàn ẹ̀dá mi lọ́hùn jọ̀mọ́ akọ́lé akátá ti wọ lọ́lọ́ kí n sábà bọ̀ sórí ẹ̀jẹ̀. wá kí ló dé kí ló fọ́ ọmọ ifá. ẹ gbà mí ṣé ò ya wèrè. ẹ kí ló ṣẹlẹ̀ gan. a ọ̀dà jọ̀jọ̀ lọ náà kí ló ń bí. mo ní mo fẹ́ gba yàrá lọ́wọ́ ẹ̀. sọ wẹ́ẹ̀ ló ti máa ń gbà tẹ́lẹ̀. láti àgbo ẹ̀ lọ́mọ tí ń pè ẹ́ fóònù ẹ̀ ò lọ náà kí ló tó ń ṣe báyìí. má máa pè mí ní nǹkan tí ò ń ojú kí ló fún wọ̀mí náà. ojú kí ni wọ́n pè. ẹ̀sùn rò pé ojú lásán lọ́dún pèmí ní àpèkẹ́ kòkó yé ni gbogbo bẹ́ẹ̀kàm ló mọ̀ mi. o kòkó yé fira ẹ gbogbo ètò ìsàn yẹn lẹ orí títí lèmi náà wà kó tó bá mi náà. ọmọ tèmi ìgbádùn. èmi náà ń sàn. wẹ́rẹ́ ah. náà ìjà wá síbẹ̀ lẹ bẹ́ẹ̀kàm wọ́n bá wò. alẹ́ mi náà sọ kókó tó fà yìí. mi sùn náà jóná ẹ̀mí tí o fẹ́ máa pín kò bá ṣẹ́ mi kò fẹ́ máa kà é láyà inú mọ̀ ìyá rẹ̀ ìgbà rẹ̀ á lè balẹ̀ wọ́n wà á dẹ̀ dúró bó ṣe rí yìí. ìwọ ẹ ṣé o fẹ́ máa jẹ́ mi tí mo ti ń jẹ ẹṣẹ́ mi ẹ̀ gbè ni. ọmọ mi láì kò sí máa ń. kọ́ńtì lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ mi kò sí lẹ́yìn ọmọ

àgbàlagbà ṣáà ni. kò ti dákẹ́ o. ní gbogbo ọ̀rọ̀ lẹ gbọ́dọ̀ fèsì sí ni. baby it's okay please don't let him walk here o mọ̀ pé ilé ìṣẹ̀ṣẹ̀ mọ̀ ni o dẹ̀ ń lọ síbi iṣẹ́. no no no you can imagine. it's okay now. kí ni mo wá sí dé sí. àbọ̀ wa bá lọ̀rọ̀ yín ẹ tiẹ̀ ní lọ́kì pé mo ti lé síbi iṣẹ́ if not if not. I'm sorry, they almost went on late. Mm. Mm. I'm alone. Mm? I'm missing you. I'm missing you already. Ah, mo ń bọ̀ ń sìn sìn. ń sìn sìn. <laughs> ẹ kọ́ ló ló kó ṣe jọ. magnet ní sèké ṣe yín náà. àyè ọ̀fẹ́ gbogbo léyìí. ẹ ẹ ti lè sọ̀rọ̀ jù àgbàlagbà ṣáà nìyí. ẹ̀yin gbà mo jẹ́ gbàgbà ẹ̀yin pé kì í ṣe pé mo káàrọ̀ ẹ̀ mọ́ ilé nu ẹ̀bẹ̀ ẹ̀ sì máa kà lójú ọkọ mi. ẹ dàkún kí ló burú nu pé kẹ́ ẹran mi sẹ́ kí n sọ fún ẹ pé tó ẹ̀yin lẹ́nu mi lọ́rí ọ̀rẹ́ yín kí n lọ́ọ́ rí wò ṣé wọn ò lálejò ọ̀pin ilé wọn o kí n ṣàlàyé fún ẹ kí ni tó burú ẹ what's the big deal. ẹ bá sọ gbogbo yẹn lójú ẹ. Ah, ah, ibi sẹ́tẹ̀ ẹran mi mo jẹ́. kọ̀ọ̀fà kankan kò sẹ́ni kankan bẹ́ẹ̀ tẹ́ lọ. mo ní òsèyàn kankan bẹ́ẹ̀ mbẹ́ni kankan. bí bá wọ. mo sọ pé kankan lé wọn mbẹ́ni kankan lé wọn sẹ́. ẹ̀ẹ́. ẹ̀ẹ́ ẹ kí ni. mo ní bẹ́ẹ̀ ẹ mọ jọ̀lẹ́ àlẹ́ yẹn mi o torí sẹ́yìn sọ pé ẹ lágbára ló tún pààlọ̀ kẹ́ni kan lọ́jọ́ yé sí ẹ má bàtẹ́ mi jẹ́ o. ẹ mú mi lọ sílẹ̀ èmi àti ńlá ṣáàjọ ń sọ̀rọ̀. ẹ ti ní mi la ẹ ti ní mi la sùúrù sùúrù nìkan ẹ má ṣe fún pẹ̀lú mi o ẹ má gbẹ̀mí mi o àkúrú mẹ́gàn ní duniya àkúrú mẹ́gàn awúsá lọ sọ bẹ́ẹ̀ nkánu wọ́n tún sọ sokoto wọ́n sọ mẹ́ẹ̀dì kúri àkúrú mẹ́gàn ní duniya. ṣebí yóò bá lèmi àti yín sọ ìwọ ni tawusa bẹ́ẹ̀. àríwá kanáà gbogbo wa ọmọ nàìjíríà kanáà ni wa wọ́n lè sàn àkúrú mẹ́gàn ní duniya mọ́ duniya ni. ṣé mi ti ṣèyàn ránṣẹ́ báyìí. ọlọ́run jẹ́ kẹ́ pẹ̀lú náà sí wàhálà ọ̀rẹ́ ẹ̀ ti sọ ìtọ́jú náà rò fún mi ó sọ ọ̀rọ̀ ẹ̀ dáadáa gan o ó sọ ẹ̀ dáadáa gan and ṣọmọ èmi yìí mi ì fi taratara gbé náà jà tó bá ti bá ń gbọ́ táwọn tó máa sọ pé àpínkẹ́ yìí àpínkẹ́ yìí ni gbogbo pẹ́ka mi ló ń wé àdìpẹ́ lọ́dọ̀ lọ mi nítorí pé mi ìdẹ̀kí fi tara wa náìjà yẹn gbogbo àwọn ó tẹ́ business ó ń ṣe business tí ọkọ̀ gba wọ́n máa dáhùn gbèsè ni gbogbo àwọn ọmọkọ́mọ tó ń bá mi ṣọ́ bíbá ibi kọ́ jẹ́ olúwo ẹ̀ràn kọ́ dá mi padà sábúlé wa ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe kí ni wọn gbogbo wọn lèmi bí kọ́ wọn fẹjú fòfòfò kọ́kọ́ gbọ́kọ́ mọ́lúwẹ̀ lọ́wọ́ ni ẹ́ yìí mọ́ báwọn èèyàn ṣe rí bẹ́ẹ̀ yẹn so ni mo ṣe wo pé wo even àwọn mọ̀lẹ́bí gan tí mo gbé fún bí kókó ẹbí já ni ni mo ṣe wo pé kí n fi lọ so adédùn ọmọ dáadáa dẹ̀ ló jẹ́ sí mi. ó lè ń sọ létí adédùn ó lè sọ pé òun lọ́rẹ̀ ẹ à ń sọ̀rọ̀ ẹ dáadáa gan o sọ̀rọ̀ ẹ dáadáa gan ẹ mo dẹ̀ ṣe lókè kó sí wàhálà pé kó jẹ́ kó wá rí mi. ẹ ṣe gan-an. bá ti mo dẹ̀ rí ẹ náà mo rí ẹ níbi ọmọlúwàbí ẹ eh, mo dẹ̀ ó gbọ́ ní disappoint mi. Ah, rárá mà ó kí n lè disappoint yín mà ọlọ́run ní jẹ́. kò sí wàhálà ọlọ́run tiẹ̀ lè jẹ́ ká tẹ́lẹ̀ wà ara wa tó bá tẹ̀ mí lọ́rùn gbọ̀ngàn wà mi àmì mi ṣe mi jẹ́ bẹ́ẹ̀ mi so nísìn. màá fẹ́ mọ ẹ round you know, the place oh. so that wàá lè rí how small this place is. mi kẹ́ mi gbogbo yé mi gbogbo yé mi kó mi. rárá lè kà lè tún. ẹ rẹ ẹ pẹ̀lẹ́ gbọ́dọ̀ tún. <laughs> oyin nìyẹn o oyin oyin kọ́lá ọkọ mi. ìyá mi ẹrú mi ẹgbẹ̀lẹ̀. <laughs> so mo ti máa ń sọ fún ẹ pé mo nídìí ètò àwọn mánéjì ọjà àwọn nǹkan tó ju bàbá rí bíbẹ. so ọjà àmọ́ adédùn adédùn ló ń introduce òun sí mi ọmọ dáadáa ni gbàtí mi náà dé mo rí túnra ọmọ dáadáa lára ẹ so kò tó wọlé ń sìn bóyá sọ pé kó jẹ́ kí tiẹ̀ mú round to um, the hotel kọ́lá kọ́lá kọ́lẹ́ntì. ẹ ẹ àkùkẹ́. ẹ jọ kí ló ṣẹlẹ̀ mọ́ ọmọ náà. kò sí kò sí nǹkan kan yọ. ìwọ náà. pẹ̀lẹ́ àbúrò. <laughs> ẹ rẹ mọ. ẹ mú pé bóyá kí wọ́n tó dé yẹn èmi ń dúró dòun àjọ jáde ni bọ̀gbà tó wá dé bò pé. Okay. Eh, kí n má dà dúró ọ̀kọ́dọ̀ <laughs> kọ́ lólówó orí aya eh, kò ní dákí láwọn dúró so kí wọ́n máa lò máa pè é ìjọ tí wọ́n máa padà wá adé máa sọ gbogbo èyí tó kù. ẹ ṣe bọ̀mọ̀ ó dáhùn èṣù onílù ẹ̀ o ìyá mi èṣù onílù ẹ̀ o àdúrà làwọn ṣe o ṣàmì o èṣù onílù ẹ̀ o pẹ̀lẹ́ orí yóò pé o. ẹni ṣòro o. èwo náà. Ah, ẹni ṣòro gidi gan ni ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tẹ́ ń wá lára àti tó jókòó. Oh sọmọ tó lọ ń sìn hmm. èmi kàn rí i pé ọmọ tó kàn ṣe òrùmùrùmù tó wà. Ah, ó ní pírọ́blẹ̀mù o èso kan máa ń sọ wọ́n lè yan ọkùnrin ẹ̀ like fruit salad ipe variety is the spice of life ẹ oríṣiríṣi fruit salad ṣe mọ̀kọ́ dà pọ̀ mọ́ra wọn kẹ́ máa jẹ gbogbo ẹ̀ tẹ́ máa tẹ́sí ẹ̀ kiri bọ́n tó bá ti máa jẹ fruit salad ẹ kùkúmbà wà ń bẹ pineapple wà ń bẹ pọ̀pọ̀ wà ń bẹ. kí ló bá dunu pé mo ń wọ ọmọ tó dà ewo làwọn àwọn eléyìí eléyìí jọ torí ọdún fẹ̀sùn sí ni so ẹnu ti ẹ̀ bá ẹgbẹ́ lè àjọ ah, kí ni èyí tó wà ń bẹ̀ mélòó ló ti jẹ́ ń bẹ̀ gan-an kí ni problem ẹ̀ gangan oníṣòro gan o. wọn náà ní problem. child abuse lè léyìn ọgbọdọ kárí lè mẹlábẹ ò lójú tì ní. ok ok o tún béèrè. question ti mímu tó béèrè ni o dẹ̀ ń dá ẹ lóhùn. jẹ́ àmà lọ síbi tá à ń lọ àti ẹ̀ lọ́mọ nìṣó ní yàrá. yín tó ń wá lára àǹtí yẹn àǹtí tó ń wò lọ́n tó ń wá lára wọn wá lọ fún mi nílé. kò ń sọ ẹni. ẹ ṣáà nìṣó ẹnìṣó nílé ẹnìṣó ẹ ẹ bọ́ wájú. iwájú ló gbà kò sáfún sẹ́yìn ọmọ mi. àjẹsẹ̀ ah, ìwọ. Ah! Ah, àfi ṣe lọ́wọ́ yín o. ní ìfẹ́ gbogbo eléyìí. ẹ jẹ́ ìṣòro. ṣùgbọ́n tó bójúlé kí o jogún òfò. mẹ́ẹ̀mọ́lẹ́lómi. shit. madam madam da débi ah ẹ gbà mí madam madam da débi. ẹ wá àwọn ọmọ ìbò ní ṣe ṣe yàrá kù ìbò ní ṣe ọmọ ẹ débi rẹ ìkíni ìkíni ẹ bá fún. ẹ gbà mí. báyìí níjọ́ mo ti ń wọnú léṣe ọlọ́mọdé sì ni wọ débi kílẹ̀ fẹ́ fún ọyẹ fún ẹfún ẹfún ẹfún débi débi ọyà ẹyìn mọ̀mọ́ ló gbòǹkà ìlú eléyìí o débi yébi o débi débi débi ẹyẹ jàdá. kí ló ṣe ẹ́ mo ti ń pè látẹ̀kùn ògbé kọ̀ ọkú ẹ̀yin náà ẹ gbé kọ kí ló ṣẹlẹ̀ adédùn take it easy now eh? take it easy God gives and God takes don't be too hard on yourself take it easy. oyin calm let's sit. no I'm not worried. I'm, I'm not sitting down. no please. no actually mo fẹ́ kó jókòó ọ̀rẹ́ ẹ lọ́rọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ sọ oh do you care for some vodka. no no no ẹ má wọrẹ mo wà òkè. adédùn kí ló ṣe ẹ́ náà kí ló ṣẹlẹ̀ sọ fún mi ẹ báwo ló ń ṣe báyìí sọ̀rọ̀ náà. lọ́jọ́ kan mo wọ pé kí n lọ kí òyìn ìgbà in my wide shop Auntie ẹni no wà bẹ A ọkọ àǹtí ẹni tó ń jẹ́ Gbóyèga kọ call, sórí fídíò kọ. ọ̀rẹ́ mi kú jọ báwo ni ó ti ní ìsìn ẹ̀gbọ́n. ó dàbára ẹ ti tù ṣóṣó ò pé iṣẹ́ ṣe ń bíbà ìṣá. kí ni mo ti wá ṣe ń bíbà yìí. báwo bó ṣe fresh bẹ́ẹ̀ nípò kan tí ẹ wọ vacation. ó bẹ̀rẹ̀ nìyẹn jàre kí ni. o ò rí báyìí rárá ńgbà tí màá mú ẹ wá o má bá rẹ ṣe ń dán. ọlá ẹ ọlá ọlá. àǹtí tọ́jú ẹ. àǹtí ẹ̀rọ ìjẹ́ ẹ̀rọ ìwà rẹ̀ wá. báwo ni yes ma ẹ̀rọ. yeah mo kàn ní kí n kàn yọjú nìkan pé nítorí pé mi trust tó ń ṣe o because gbogbo àwọn burúkú tó ń bá ibà jẹ́ yìí ó ti lé gbogbo wọn lọ ó ti hire gulabs. really fún mi pé ó ti di ceo síbí ìbáyìí nìyẹn tó kàn hire and fire. online náà ni. àyè gbẹ. àwọn ọ̀làgbé mi nìkan ah, bàbá ọkọ mi. ọ̀rọ̀ bọ̀ mi special ọ̀rọ̀ bọ̀ tí ò kọ́mọ̀ and your bank friend. Yeah, right Ah, ah, what should you don't die? Uh, oh, I know, but I want to. Uh, okay, ah, ẹ wò lẹ́wà yìí. Mo wà lóòótọ́ o, mo wá rí sí ọmọ tí àjọ mánéjì bíbá yìí, you know, but then ṣe that but she, she's really doing look at her. Ẹ <laughs> eh, ohun àtàdé tún lọ ṣàmàdé dùn ṣó màmá wa ta ni ẹ. olékì olékì. hello. àwọn ah ah dédùn gbogbo gbé fóònù fún àwọn singles jọ. kí wàá ní ṣé bẹ́ẹ̀ tiẹ̀ ṣì kí wàá náà. ẹgbẹ́ jókòó àǹtí. ó ní wọ́n làwọn fẹ́ bá sọ̀rọ̀. hi pretty. <laughs> ẹ ká sọ. <laughs> ṣé mo wà òkè ẹ̀yin kọ́. ó ga jù sí beauty ọmọlọmọ yẹn o ọmọlọmọ yẹn <laughs> o ọmọlọmọ yẹn o. mo ti rí ẹbí role model already. kí ló ṣe kí ló ṣe kí ló ṣe ẹjọ́ kó bá ẹ wó mi ni kí ló ṣe náà. fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ adédùn adédùn ah, ah, kí ló ń rò wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbàjáre. Ah, hello bẹ́ẹ̀ àti sọ pé ẹ̀fẹ́ bá wa sọ̀rọ̀ pé gbàtà ti jẹ́ married woman mi ìmọ̀ gbà tí married woman ń dẹ̀ṣẹ̀ àbí ó di bébí gbéyàn lẹ́tẹ̀ lára. máa bínú máa come on okay ṣùgbọ́n mo fẹ́ bá sọ̀rọ̀ sí báwo everything ọwọ I am not interested. báwo bá ń gbé fóònù mi ẹjọ́ ẹni bá má bàbá ọkọ mi lára ìgbà ni kí wàá gbà. ó rẹ́rìn sí mi ni èmi náà dẹ̀ ní kí n rẹ́rìn sí padà ó má dàbí pé èèyàn fún ní attitude ìgbà tó jẹ́ pé true àǹtí ni. but total stranger kò dá bẹ́ẹ̀ o èmi mọ̀ wọ́n débi ṣe ń bá wọn ṣeré bẹ́ẹ̀ yẹn náà báwo lè kàn ṣe máa mí lẹ́yìn máa jẹ́ kẹ̀kẹ́kẹ́kẹ́ it's not nice kò pọ́n ẹlẹ́ náà àkórà àwọn ọ̀wọ́ bẹ́ẹ̀. the green-eyed monster in me couldn't stand the fact that I was rejected again for Oye. inú mi rú orí mi gbóná. adédùn. jọ kí ló tún fẹ́ kí ló fẹ́ gan-an tọ́lọ́run ò ṣe fún ẹ ó lọ́kọ ó bímọ àti kékeré lọ́wọ́ ẹ̀ ti jí sówó àwọn ẹbí ẹ̀ tún lówó lọ́wọ́ gbogbo nǹkan ló máa ní mí lọ adédùn abájọ àti ẹni ìpè mí wọ́n pè mí wọ́n sọ fún mi ẹ. mi rí ti Gbóyèga garo. in fact mi ti ẹ̀rí tọkùnrin kankan rò mọ́ because nǹkan tí ọkùnrin ti fojú mi rí right from ìgbà tá a wà ní campus. ó mọ̀ náà gbogbo ẹ̀ ò ṣẹ̀yìn ẹ̀ adédùn mo kàn ní kí n fi Gbóyèga ṣeré ọwọ́ lásán ni i just want to enjoy myself after all ara òun ṣòkúta mo kàn ní kí n fi pass time ni mi plan láti fẹ́ gbóyè mi in fact mi ti ẹ̀ take care serious but ó ti rí bóyá máa rí nìyẹn ó ti gbà pé tọ́lọ̀ bá kọ́ pé mo máa marry fine tọ́lọ̀ ò bá dẹ̀ kọ́ á jẹ́ pé kò ń ṣe gbogbo wa lọ́nà kọ́ pa máa marry ni adédùn. high-level passages and verses we are used to get a music person. Yeah. Oh, like kórè ah ok I'm going tó jẹ́ to yẹn tẹ̀ wá sí mi lọ́kàn òun special ringtone to mo assign fún àǹtí ẹ̀yìn you know you know she's my very good i and probably without her maybe there wouldn't be me and you sitting on this table staring at ourselves right now you know um, okay. Lately, I've been learning to be very sensible and um, romantic, so I think I need to start exercising that with you, or practicing that with you. Right? I don't you have this. Come on. will This is the first time I'm actually offering you something directly, you know. Oh, Stop did, don't, now. just, just, just, just have it, just have it. Oh, shit. Ah, why are you like this? I'm not like, oh, what you doing? I'm sorry. I'm sorry, dog. I'm so, I'm so sorry, dog. I'm so sorry. Look, friend. Just a partner. I need to be a gentleman. Complete one. You work more, you know, more. Cool, yeah. Still be lost, I'm more in Come on. Um, been once. Mm, but it's for the once bitten twice shy, okay? What? Okay, have this. Have this, please. Please. Please. Oh gosh, my friend. Just when I was about to tell you how beautiful you are the next thing you talk about is your friend. This is the third time you're mentioning your friend on this tip. Can we just please talk about us? Hmm? Well, Don't worry. I'm gonna arrange a little bit of my Johnny, but for now it's about you and I. Well, I'm here with you. So, what is? Okay. Hoeing, you're actually very beautiful. Thank you. Just think about your leaves, you know, probably when you choose stars, your eyeballs. Beautiful is your name. <laughs> Wonderful is what you are to me. Stop! It's you I see in my dream. Every day I pray for you the queen of my life. You're so beautiful. Oh You're so beautiful. feels good to be home, right? Yeah, I really enjoy myself. Mm. Thank you so much. You're welcome. So are you going inside with me? Uh, I was thinking some other time. Why not now? Mm. Mm-hmm. Like reading? Mm-hmm. Okay. if that's what you want. Yeah. I'll see you. Okay. here in Burundi. Um, what about um? Okay, what do you call Hello, um, please. Let me call you back. And now I'll call you back later. Okay. okay yeah. No problem if you insist. Okay. Hey. Èmi máa mú ilé ìṣeré yìí. Ah. Ṣé kò ṣe kó lọ gbé seriousness ìbèrè kan wá? Okay. You're not pé mo mú ìṣeré yìí. Irọ́ náà dẹ̀. Irọ́ làbá ń Eh? wọ́n ti fi ṣe wọn á tó ń lọ mi mọ problem ẹ̀ mi mọ kó tó ń kọ́ ọ̀ fẹ́ kó mọ pé mo mọ òṣèré yìí gbájọ máa tọra wa pa ni. bí mo ṣe rí ẹni ọba kẹ́ni òtẹ́ ọlọ́jọ́ kan. ìwọ ni fẹ́ẹ́ bá sọ̀rọ̀. ṣé kò sí. ọmọ bá ń sílẹ̀ jìmọ̀ká ti ṣe ta ni mo ti dé mo dé máa padà títí wíkẹ́ndì tí a bó dẹ̀ fíìpù yẹ kí n rí ẹ kí n tó lọ torí the last time wọn náà ló complain pé ah ẹ dẹ̀ wáyé ẹ dẹ̀ yọjú mi ní láti máa tọ́jú bọ́yú ṣọṣọṣọ <laughs> eh, but ìdí tí wọ́n ṣe fẹ́ rí ẹ ni pé um, mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni sórí inú ẹ̀ dágun inú ẹ̀ dẹ̀ mọ̀ orí ẹ̀ ò ṣoògùn orí ẹ̀ ò tójú bọlé inú mímọ́ báyìí lórí ẹ gbà bó dẹ̀ sì ń ṣe yẹn gan ni kó má ṣe lọ ẹ eh? so bó ṣe ń ṣe yẹn tó bá ń ṣe bẹ́ẹ̀ lọ ojú ẹ̀rọ náà máa là sí èmi kò máa advise ẹ pé kò ṣọ́ra fún rẹ ṣọ́ra fún rẹ àwọn àǹkọ́ rẹ àwọn ọmọ rẹ ṣe wọlé wọ̀de kò rí kò sùn kò bá ẹ lórí mu ṣọ́ra gidi gan. bọ́lá tí ẹ̀yin náà mọ̀ pé mi nǹkan rẹ̀ adédùn nìkan lọ̀rẹ́ tí mo ní ẹ̀yin náà dẹ̀ mọ̀ mo dẹ̀ ló mú mi mọ̀ yín mi lọ́rẹ̀ẹ́ mi kọ́rẹ̀ẹ́ in fact lẹ́yìn adédùn mi lọ́rẹ̀ẹ́ kankan. èmi ṣé mi sọ fún ẹ pé ọlọ́rẹ̀ẹ́ mi àbí mo sọ fún ẹ pé adédùn kọ́ lọ́rẹ̀ tó ní mi ì sọ bẹ́ẹ̀ o mi ì dẹ̀ ní adédùn kì í ṣọ̀rẹ́ o èmi kàn ń sọ fún ẹni tó ló máa ní nǹkan tá gbà rí kojú àgbà tó jí èmi kàn ń advice ẹni gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò ìpè kò ṣọ́ra fọ́rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ire o ẹ báwo wà sales. adúpẹ́ mà sales o. mr wèrè tí mi tó máa ń disturb ẹ̀ yẹ kọ́. ọ àǹtí kò wá láti jó yìí. lókòtà àjẹlówó ah no no mo ti gba gbogbo owó tán jẹ wá. fún mi ní bíà tó tutù gan gidi ni o. all right mo bọ̀ mà. honey. mo ti ní kó má mà pè mí oyin lórúkọ mi. ok kí ni ìyàtọ̀ honey àti oyin babes you two old school. Anyways, I love you like that. You're welcome. You know, <clears throat> Mr. Panama, you notice, okay? You have a very good spirit. And I would just urge you to keep that up. But you need to be careful with friends. Sorry. Mary, but just be careful with friends, especially with Adeno. Ah, uh, Boyega. Ṣo fẹ́ láàrin mi àti Adédùn rẹ̀? ẹ kí ló dé tó wá ń sọ nǹkan bẹ́ẹ̀ mi láìkẹ́ ẹ ó dẹ̀ mọ̀ pé true ẹ mo ṣe mẹ́ tí ò bá sáde dùn ṣé mo lè mẹ́ ẹ ni mi láìkẹ́ bẹ́ẹ̀ ọkùnrin dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ máa máa darin ọ̀rẹ́ àtìyàwó yẹn rú àtìyàwó. má pè mí mọ́ ah má pè mí mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn amúrú yín mo ṣáà fẹ́ dárin wa rú àgbà. tiẹ̀ náà ni mo bí gbóyè náà tún ṣe wọ́n mi nípa ọ̀rẹ́ nìyẹn o. ọ̀rọ̀ tá à ń sọ yìí ó da àárín èmi àti gbóyè ọ̀tọ̀ díẹ̀ àṣé ọ̀rẹ́ kọ́ ni mo bá rí àṣé mi ìlọ́rẹ̀ẹ́. Adébóyè pè mí ní ọjọ́ kan ó ní kí n sọ fún Adédùn pé èmi àtòun ti break up kí má jẹ́ kó mọ anything tó wà láàrin wa mọ́ tá a máa fi mú date wedding torí ẹ̀ mo ṣe pé ń jẹta. Look, I'm tired. I don't think I can take this anymore. It's gotten to me. Yeah, like I can't take it anymore. No. Why are you sounding like this? How am I sounding like this? Yeah. I am sick and tired of sneaking in and out with you. Don't you get it? Huh. Look, look. I knew it. Oh my god. Oh god, not again. Look, look. I knew it. Look, look beg you in the name of God. I beg of you in the name of God. I hate to see things go this way. Please. Marry me. Oh my God! Boye! Is that a yes? <laughs> Oh. <laughs> yes. <laughs> oh. <laughs> Thank you. I love you. I love you so much. Oh. Mm. I love you. Thanks for saying yes. Thank you too. Hmm? Call your friend. Really? Yes. Now. Now? <laughs> You don't want to give her the good news? Okay. girlfriend. Hello, girlfriend. Guess who is getting married? Daniel, who is getting married? Yours truly. Oh, oui. <laughs> What a joke. She ìwọ tí o ní boyfriend? we ti máa build relationship ẹ̀ débi pé o fẹ́ marry. Bẹ́ẹ̀ Daniel Hmm. I'm not joking though. No you just proposed to me now. Oui. Boye proposed. O, sọ fún mi pé ìwọ àti Boye ẹ ti ẹ ti jà náà pé ẹ ti ẹ kì í sọ̀rọ̀ mọ́ rárá. Hmm. Demi Demi Demi ye Demi Demi Demi Demi Demi ah. Jẹ́mi má ṣe mí léṣe hello hello hello. kí ló ṣe. hello. are you okay? yeah. can't say that. Okay, ó ṣe cut ẹ̀ kó I was so angered with envy. Ebi gbẹ ọmọ mi tí mo gbé sọ́wọ́ tí mò ń fún ní injection injection tó yẹ kí rárá fún mo rọ́ṣẹ́ láti fún títí ọmọ mi fi kú ọmọ mi kú ọmọ mi kú. Adédùn kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ. Is it a crime for me to have you as a friend? bẹ́ni bá níkà méjì ó yẹ kó fi nǹkan ṣe rẹ̀. Why? Why did you allow the green-eyed monster take over you and now you ruined everything? You, you finished everything! Why?